بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أخذنا في الدرس الماضي القسم الأول وهو المسائل الأربعة àní ẹ̀kọ́ tí ó ṣáwájú adúgbò fún ọlọ́run ọba àlìkíọ́lá a kọ́ nípa àwọn ìpín àwọn ẹ̀kọ́ mẹ́rin àti ó wà nínú tírà yìí. قلنا لابد أولا أن نتعلم. àkọ́kọ́ ń tá a sọ ń bẹ̀ ni pé ọ̀ràn yẹn ni ká kẹ́kọ̀ọ́. تعلمنا نعمل. tá bá kẹ́kọ̀ọ́ tán kí á lo ẹ̀kọ́ yẹn. تعلمنا وعملنا ندعو akẹ́kọ̀ọ́ a lò ó nítòkù ni ká pe àwọn èèyàn sí ká kọ́ wọn. nasbir ala al-ilm wal-amal wad-da'wa. bákan náà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ ni pé a ṣe sùúrù lórí ẹ̀kọ́ a ṣe sùúrù lórí bá a ṣe lo ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà látún ṣe sùúrù lórí bá a ṣe pe àwọn èèyàn síbi ẹ̀kọ́ yẹn. أخذنا نوع الصبر الثلاثة على طاعة الله وعن معصية الله وعلى أقدار الله. bákan náà a ẹ̀kọ́ nípa àwọn ìpín sùúrù mẹ́ta ìṣe sùúrù lórí ìsìn Ọlọ́run sùúrù kúrò نبدأ في القسم الثاني وهو قلنا أنواع التوحيد الثلاثة المسائل الثلاثة نسمى أبرز láti gbé láti gbé yẹ̀wò nípa àwọn ẹ̀kọ́ ìpín kejì tí ń bẹnu tíra yìí nígbà tá a parí ìtàkọ́kọ́ tán tí a ti sọ pé òun náà ni àwọn ìpín ìmọ̀lọ́run àti ìsinlọ́run lọ́kàn mẹ́ta tí ń ẹ̀. نعم أولا نعرف التوحيد ما هو التوحيد àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé a gbọ́dọ̀ ṣàlàyé kí ni tí wọ́n ń pè ní ìmọ̀lọ́run ìsinlọ́run lọ́kàn tawhid yẹn kí ni tí ń jẹ́ bẹ̀ قد يسألك بعض الناس يقول هل أنت موحد alẹ́rẹ́ ní tí ó bí ọ nínú àwọn èèyàn pé ìjẹ́ rẹ̀ mùsùlùmí sẹ́ni tí ń sin ọlọ́run lọ́kan tó sì mọ ọlọ́run lọ́kan ni ọ bí. تقول نعم أنا موحد يقول ما هو التوحيد بين بينه لي. ó gbọ́dọ̀ sọ fún un pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pé bẹ́ẹ̀ ni èmi tí òun wòye ẹni tí ó mọ ọlọ́run lọ́kan tí sì ń sin lọ́kan ni yóò wá béèrè lọ́wọ́ rẹ̀ pé dà ṣàlàyé fún mi kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀. التوحيد هو افراد الله سبحانه وتعالى بما يختص به من الربوبيه والالوهيه والاسماء والصفات. ó ní láti sọ fún pé tí ń jẹ́ àtàwíìdì tí wọ́n máa ń sọ yẹn èdè lárúbá ní tòótọ́ àmọ́ túmọ̀ rẹ̀ ni pé òun ni kí a ṣe ọlọ́run ọba àlìkẹ́ lọ́kàn ṣoṣo ká máa ń fi ẹlòmíì ṣe déédéẹ̀ nínú ẹ̀dá ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó yẹ pé wọn ọlọ́run nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí i àkọ́kọ́ ìfi rinlẹ̀ fọlọ́n pé àwọn sẹ́kàn bẹ̀tẹ́ pọ́lọ́wọ́n ọba àlìkẹ́lá nìkan ló lè ṣe tí fi ń jọba lórí wa bákan náà ìfi rinlẹ̀ fọlọ́wọ́n ọba àlìkẹ́lá pòun lọ́ba tí a gbọ́dọ̀ jọ́sìn fún kò sẹ́ni ẹlòmíì tó yẹ ká sìn bákan náà a gbọ́dọ̀ kọ́lọ́n láwọn orúkọ kan àti àwọn ìròyìn kan tó jẹ́ pé àwọn ìròyìn tó ga ni àwọn orúkọ tó dáa ni tí òsẹ́ni tó lè jẹ́rú ẹ̀. Fa anwa' tawhid thalatha nítorí eléyìí a ti mọ̀ pé àwọn ọ̀rọ̀ tí tawhid kó الأول توحيد الربوبية هو إفراد الله سبحانه وتعالى بأفعاله àkọ́kọ́ nú ẹ̀ òun ni pé a gbọ́dọ̀ mọ̀ pé òun ni ká ṣe ọlọ́run ọba àlìkẹ́ lọ́lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ọlọ́run ni kò sẹ́ni tó lè ṣe tí ń jẹ́ ìpín àkọ́kọ́ nìyẹn. الثاني توحيد الألوهية هو إفراد الله سبحانه وتعالى بالعبادة أو إفراد الله سبحانه وتعالى بأفعال العباد أي لا يعبد إلا الله. ẹlẹ́ẹ̀kejì òun ni pé ká mọ̀ pé tí jẹ́ ìpín kejì inú tọ̀hídì pé ìsìn ọlọ́run ọba àlekèọ́lá lọ́kan ṣoṣo láì ní fi orogún láì ní fi síbi ìjọsìn wa láì ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlekèọ́lá ìtumọ̀ eléyìí ni pé àwọn iṣẹ́ ìjọsìn tá à ń ṣe a gbọ́dọ̀ yá ní mímọ́ fọlọ́run ọba àlekèọ́lá láì ní sí nǹkan yìí fẹ́ lómi àyàfi ọlọ́run ọba àlekèọ́lá subhanahu wa ta'ala. الثالث توحيد الأسماء والصفات هو إفراد الله سبحانه وتعالى بأسمائه وصفاته èyí tí ń jẹ́lẹ̀ kẹta nù pin tawhid òun ni kí a mọ̀ pọ́lọ́wọ́ ọba àlekiola ní àwọn orúkọ kan orúkọ tí ń fi ń da jùlọ tí ò sí irú ẹni tó lè jẹ́rú orúkọ yẹn bákan náà ó láwọn ìròyìn kan tí ó fi ròyìn ara ẹ̀ tí ó jẹ́ pé ìròyìn ògo ni ìròyìn tó ga ni a gbọ́dọ̀ jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ fi irú bẹ́ẹ̀ ká بأن نثبت لله ما أثبت لنفسه وأثبت له رسوله صلى الله عليه وسلم báwo la ṣe ṣe léyìí ni pé a lè fún ọlọ́run lóko tó wù wá a sì lè máa kí ọlọ́run lóko tó wù wá ntọ́lọ́run ọba àlekèlá wa الله rẹ̀ ntọ́ wa fi kíra rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ntá nàbí sallallahu alayhi wa sallam tí ó pe ọlọ́run tó lọ́lọ́run jẹ́ àbí tó fi ṣàlàyé nígbà tí ń ròyìn ọlọ́run tí fi ń kí ọlọ́run eléyìí náà ni tí a fi rinlẹ̀ fọlọ́run ọba àlekèlá a sì jìnnà sí nǹkan tó yàtọ̀ sí. na'am ma'a tanzih Allah subhanahu wa ta'ala mathalat al-khalq tòun tí bá a bá ṣe pé ọlọ́run ló kọ rẹ̀ tá a sì yín bó ṣe yin rẹ̀ àbí bànábì ṣe tọ́ka wa a gbọ́dọ̀ ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba àlekíọ́lá kí ó má jẹ́ pé n tá a bá fi yin ọlọ́run yóò wá sí rere n tá a fi yin ọmọ àbí tá a fi pe ọmọ èèyàn àbí ẹ̀dá lápapọ̀. الثلاثة المسألة الأولى àwọn ẹ̀kọ́ tí ó jẹ́ àwọn ẹ̀kọ́ mẹ́ta tí a fẹ́ tà ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí masala èyí tó jẹ́ àkọ́kọ́ nú ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí tí a gbé yẹ̀wò. bẹ́ẹ̀ نفرد الله سبحانه وتعالى بتوحيد الربوبية وبتوحيد الأسماء والصفات àwọn náà ni kí a ṣe ọlọ́run ọba àlìkọ́lá lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn iṣẹ́ tí fi ń jẹ́ ọlọ́run lórí wa tí fi ń jọba lórí wa tí ò sẹ́ni tó lè ṣe iṣẹ́ yẹn àfún ọlọ́run ọba àlìkọ́lá nìkan bákan náà àwọn orúkọ tí ó fi pera rẹ̀ àwọn ìròyìn tí ó fi kira rẹ̀ kí a ṣe eléyìí ní mímọ́ fọlọ́run nìkan láì ṣe fọlọ́mìn nínú ẹ̀dá yẹn. المسألة الثانية إفراد الله سبحانه وتعالى بالعبادة لا يعبد مع الله سبحانه وتعالى لا ملك ولا نبي ولا جن ولا صالح ولا غيره bákan náà èyí tí ń jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni kí a ṣe ìjọsìn wa ní mọ́fọ́lọ́wọ́n ọba àlìkíọ́lá nìkan ṣoṣo léyìí tó jẹ́ pé àní tún máa sin ẹlòmíì àní máa bẹ̀rù ẹlòmíì àní máa bàbàrà ẹlòmíì bá a sì ń bàbàrà ọlọ́run kò bá jẹ́ ànábì ọlọ́run ni àbí màlẹ́kà àbí èèyàn kan nínú èèyàn tí a ò ń gbá ah, èèyàn dáadáa ni àbí tó yàtọ̀ síbẹ̀ Ah, eléyìí ni ti ń jẹ́ ìmọ̀lọ́run ìsìn lọ́wọ́ ọba àlìkẹ́lẹ́ ọ̀kan ti ń jẹ́ ọ̀rọ̀ kejì. المسألة الثالثة البراءة من الشرك وأهله نبرأ من الشرك وأهله بالقلب اعتقاد وباللسان وبالجوارح èyí tí ń jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni kí a bọ́pá bọ́sẹ̀ ká bọ́pá pátápátá nínú àti lóde kúrò níbi tí ń jẹ́ ìsí ẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlìkẹ́lá ìbọn ọlọ́run ọba àlìkẹ́lá wá orogún àti gbogbo ohun tí ó bá lọ́mọ àtàwọn èèyàn ẹ̀. بالقلب إقرار واعتراف تقر وتعترف أن كل ما على الكفار كفر وضلال باللسان تصرح بلسانك وما أنا من المشركين بالجوارح لا تشارك الكفار في أعيادهم واحتفالاتهم في طقوسهم bákan náà nínú tá a fi màmá dájú pé abọ́pábọ́sẹ̀ kò ń bi ẹbọ àti gbogbo ẹni tí máa ń jára lé ẹbọ ẹni tí ń jẹ ẹlẹ́bọ ẹni tí ń jẹ olùṣẹbọ ọkàn wa a gbọ́dọ̀ jẹ́ kí ó wà ń bẹ̀ pé gbogbo táwọn kèfèrí àwọn òṣẹbọ tí wọ́n ń ṣe ó ya pàǹtọ́lọ̀ ọba àlìkẹ́lá fẹ́ kí a sì tó torí ẹ̀ dá wa bákan náà a sọ ilé ìjáde nínú ọ̀rọ̀ àníjó jẹ́ pé ọlọ́run ọba àlìkẹ́lá rẹ̀ mi wa nìkan bákan náà eríkèéríkèé wa a fi fi eléyìí rinlẹ̀ lọ́nà tó jẹ́ pé gbogbo tí máa ń ní wọn ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn kèfèrí ìjọsìn wọn ni ìgbésí ayé wọn ni ohun tá a fi dá wọn mọ̀ ni mùsùlùmí òtítọ́ a ní láti jìnnà sí. Wallahu a'lam. ọlọ́run ọba àlìkẹ́lá ni ọba tí ó mọ̀ jùlọ.